الحمد لله رب العالمين رحمتك نرجو فلا تكلنا إلى أنفسنا طرفة عين ولا أقل من ذلك إن الحمد لله نحمده تعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مجيد له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على حبيبك محمد وعلى آله وأصحابه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 وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الأحبة في الله ما زلنا بموضوعنا الذي تكلمنا عليه في لقائنا الماضية وهي رحلة مباركة وهي الذي تكلمنا عليه في ركن من أركان الإسلام وآخرها آه، وهي ليلة الحج المباركة وهي قصد الله قصد بيت الله إلى هرام للحج أو العمرة وتكلمنا حول السؤال الذي أجبنا عنه وهي لماذا فرض علينا الحج وكذلك تكلمنا أولى داعب العادات والأخلاق التي ينبغي أن يتعلى بها كل الحجاج, كل الحجاج قبل شروعها وفي أثناء شروعها وتكلمنا بالعدالة السريعة أولى باب الأركان الحج التي لا بد منها وتكلمنا أولى ما المراد بالإحرام وكذلك الطواف وكذلك السعي بين الصفا والمروة وكذلك بين المبيت في منى وعام من أركان الحج وهي الوقوف بالعرفة ثم الإفاضة من مزدلفة ورمي الجمرات وآخرها وهي طواف الإفاضة الذي أسأل الله تعالى الذي جمعنا في بيته أن يجمعنا في الآخرة مع سيد الدعاة سيدنا محمد في دار مقامه في جناته مع الصديقين والشهداء والصالحين وعدنا أولئك رفيقا الحمد لله وكفى والصلاة والسلام على رسول المصطفى الذي مما روي عنه من الحديث الصحيح الذي سنتكلم عنه اليوم وهي الذي قال في حاجة الوضاء خذوا عني مناسككم لعلي لا ألقاكم بعد من هذا عباد الله وعلى كل الحجاج أن يعرف يقينا أنه سبحانه وتعالى لن يتقبل عملا من عبد من عباده حتى يتم في الشرطين الأولى أن يكون فيه الإخلاص الإخلاص والثانية متابعة لسنة رسول الله صلى الله عليه وسلم عباد الله لما تكلمنا على فرضية الحج وقال سبحانه وتعالى الذي يكون عبارة عبرة لنا لمن لمن شرع في الحج ومما سيحج فيما بعد الذي أسأل الله تعالى أن يرزقني وإياكم زيارة بيته الحرام والحج والعمرة والتسليم على حبيبنا محمد في روضته الذي قال مما يروى عنه من حديث الصحيح قال بين منبري وحجرتي روضة من رياض الجنة أسأل الله تعالى أن يجعلني وإياكم مما يسقي من يده الشريف من روضه من روض من رياض الجنة إنه ولي ذلك والقادر عليهم àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulilah bẹ́ẹ̀ la tọrọ àlékún kí àlékún mẹ́fà dẹ́gbà Muhammad àtàwọn a rẹ̀ àtàwọn sàbẹ̀ ẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ojú pọ̀nà òṣìṣẹ́ ọlọ́run tó fi dá àlékún mẹ́fà kàwá náà sínú ẹ ká so wọ́n dà yìí sí ni ọlọ́run kádàrà pé wọ́n jò fún wa ọlọ́run òjò náà mọ́tà sí lójú kẹ́ òjò kẹ́ fún wa èyí tí wà lọ́rọ̀ tí ó ní báríkà náà mọ́tà sí bẹ̀ fún wa illa náà ní ìjẹjọ nígbà táwọn sọ̀rọ̀ yìí pé torí kí ló dé tọ́ba dẹ́gà fi ṣe ájì lọ́rọ̀ yẹn fún wa kó má jẹ́ ó fẹ́ ṣe ní màrọ̀jáàn tàbí tá a báwo yẹn lè ṣe káàkiri báwo yẹn lè ṣe lọ sí Egypt kódà àwọn àmọ́ ṣe wá sí Áfíríkà kódà àwọn àmọ́ àmọ́ gbà wọ́n tọ́rìsì lálejò èèyàn àwọn aláwọ̀ funfun aráàlú míì tí ó lò wá bẹ àwọn ó wá bẹ Nàìjíríà wò àbọ̀ wá wo àwọn wa ó lè wá sórí òkè kan ó lè wá sáyè kan ó lè wá sáwọn historical places kankan tó àwọn àyè kó má jẹ pé bẹ́ẹ̀ ni àwọn ìmọ̀ kan tó yẹ kí gbogbo alálàájì ó mọ̀ dájú wà á sọ̀tàn lábàáyẹrí àwọn tí wọ́n fẹ́ hajj lọ́dún yìí àṣàlàyé ẹ̀ tó pọ̀ tá a ní padà sórí ẹ̀ àmọ́ àmẹnubà díẹ̀ lórí ẹ̀ kó tó bá lọ síbi tá lọ lónìí bẹ́ẹ̀ la kan tó jẹ́ pé èmi àti yín káàtì ẹ̀ tó lọ ó dáa púpọ̀ jùlọ ka ìmọ̀ ẹ̀sìn nínú ìmọ̀ ẹ̀sìn tá a gbọ́dọ̀ mọ̀ wá òun náà ni pé ìmọ̀ nípa àwọn orígun ẹ̀sìn Islam márààrún àkọ́kọ́ nu rẹ̀ ìmọ̀ nípa bóòlù ọmọ kan tuntun àtàlẹ́gbà bó ṣẹlẹ̀ nípa òṣìṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ìmọ̀ nípa bóòlù àti kírun èyí zaka yẹn ni èyí nípa hajj àní gbogbo fa àní gbogbo aláàmọ̀ darí èèyàn lórí ọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ àwọn kan wà tó pé kò sí mọ́ nínú ẹ̀sìn wa ó dàbí oúnjẹ bùkátà wa sẹ́sìn ó lé ó ju bùkátà wa tó ń jẹ lọ ẹ̀yàn sì nínú Islam ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ti ṣe ájì lọ́dún yìí lọ́dún tó lọ lọ́nu àti ọlọ́run lọ́dún yìí náà yẹ wá ọlọ́run ara rẹ̀ fún wa ó kánímọ̀ yìí kó má jẹ́ wípé ńgbà tí òwò àti làkúnú kọ́ bá jẹ́ pé aeroplane yóò tẹ̀kí ni yóò lóore jù lọ aeroplane tí òbí tí ó gbà lọ́dọ̀ ọlọ́ọ̀bà dẹ́dà torí pé kí ni lè ana awolai fúkìlù kẹsì rọmi àkàmì làjì wọ́n sàfẹ́kùn tó pọ̀ ní òdájọ́ ẹ̀sìn especially ní ìdájọ́ kí ni hajj san tuturi ẹ̀fẹ́ ṣe yìí ó wá dá bàbá mu láàfin ní sáláì má máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta láàrin ọdún kó dẹ́bi pé lánàá ìmọ̀lẹ́nu bàṣíìtàn àdìbàdàn àkàmì wà àdáàbì wà tàlímù àdìbàhàjì lórí gbogbo tó bá yẹ ká mọ̀ ní ẹ̀sìn tá a mọ̀ pọ́nrọ̀ ẹ̀rẹ̀ ni tó dé ní pé láàbù gẹ̀mí rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ̀ torí ẹ̀ láti ní ọ̀nà náà fún wa ẹ̀yẹ ẹ̀rúsùn Islam hajj ta sọ fún wa yìí ọlọ́run bá lè jẹ́ra jó yíwa ipe gbogbo ẹni bá lówó tí ò bá lọ hajj ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé iye mo sọ fún wa láti àwọn yóò lè mẹ̀rẹ́ǹtì mú wa tó o gbọ́ ó ti wà lè mẹ̀rẹ́ǹtì kò tí ì yẹ kó lè rí ni kò lọ hajj ẹlòmíràn lè lò nílé tó ti ilé yìí bàbá o sì lówó kò wá lọ tó bá yí tiwọ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ tó ní kò tó lówó yẹn tí ò lọ anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní ń ṣe yahudu yahudi yẹn àwọn sọ̀rọ̀ ọdún yẹn ìgbà kó kúkú yahudi kàbí kúkú fún ìyẹn ló yahudi fún lórí kílẹ̀ yìí lórí ó wá nígbìn ní mẹ́nu sọ̀tọ́ àìlè ìsẹ̀lì fún gbogbo ẹni gbalagbara láti lọ ó wá ní wà mẹ́nu kẹfẹ́rọ bìmọ̀ àná wọ́n ti dàn kúfùrọ̀ ìlànà àìdá wà á wà já àdá rìnlẹ̀tẹ̀ hajj gbogbo ẹni bá lọ́wọ́ ní lọ́sí sí hajj ó ní wà mẹ́nu kẹfẹ́rọ tó bá ṣe kèfèrí kò sọ pé wà mẹ́nu ànkẹ́rà wà mẹ́nu rọ́fàdà ó ní wà mẹ́nu kẹfẹ́rọ gbogbo ẹni bá tó bá wà lọ ajá fi yóò di ni ọlọ́run wá fi dá lójú pé ìnàláha dájọ́ tó ọba dẹ́ta olóhùn ò bùkátà kankan lọ́dọ̀ wa kí ni ájì láti náà ṣe ṣe báyìí tó ẹ̀yẹ oríṣi ọlọ́run eléyìí gbọ́dọ̀ yé wa dáadáa wàhálà kẹlẹ́ ọ̀run èjì márùn-ún dàbíwìlà náà kò fẹ́ẹ̀ sáfà kan onímọ̀ ẹ̀sìn tí wọ́n ti yàtọ̀ lórí wípé gbogbo ẹni bá lówó tí ò lọ hajj ẹ̀já èsì múra kódà wà làbẹ́kọ̀

Only get sign, one of the biggest signs of uniformity of ibada in Islam. Olólùjọ́ yóò wáyé pé àtẹ́sìn sáyẹ́nsìn kì í ṣe fẹ́sìn ará Mẹ́kà kì í Iran bẹ́ẹ̀ kì í ṣẹ̀sìn ara Saudi Arabia ẹ̀sìn gbogbo ayé ni rọ́ọ̀mùsùn lòdìyà. Ìyẹn ni dá mi ṣe àlọ́lọ́ mi wa. Òun lálásẹ̀ wo lẹni tó dá òun lẹni títí ń pèsè fún wa. ó làbá kan fún wa pé náà wà لا hàdà hàkùnmù kọ́ọ̀tù sùjúdà wàrùkú àl wàtìkẹ́fàn wàtọ̀wáfàn wàkọ̀dọ̀ àl wàkùtùjú àl ìnàmà tìlkà rùmúzùn min zabul àlùbàbìtú àl. tá a bá lọ mọ́kà tí gbogbo arọ́ bá tán pátápátá tí ò sẹ́kùn yẹn kan lé ẹ má dé ń tẹ̀yìn àmì ni ó kàn máa jẹ́ fún wa pé tọ́ àfi ń gbà wípé ọlọ́run ìrẹ̀lẹ́dẹ́dà wa àwọn ẹlẹ́rú tàǹtì ìyẹn ni pé àfi ń sàlẹ̀ pé ọlọ́run ẹrú ni wá olùdílẹ́dẹ̀ wa tọ́lọ̀ rẹ̀ là á ṣe alukọ́ni aláṣẹlẹ̀ tún tẹ̀síwájú bẹ́ẹ̀ lọ́wọ́ máa nìkẹ́ lọ́wọ́ sọ fún wa pé nínú àwọn àmì tá a ti mọ̀ fọ́nà hajj especially ọkùnrin fọ́nà ìtòbi lórí obìnrin alẹ́mẹ̀tún kẹ̀sí ẹ̀tún rújú bẹ́ẹ̀ni àìdẹ̀mí ìlà àkàlì kìí ó jẹ́ kó yíwa pé bẹ́ẹ̀ bá lọ hajj bàbá ní kó gbà sọ ara mi tá a sàlàyé díẹ̀ lórí ẹ̀sọ́ lọ́nkó mú bàlá yẹ̀wà lórí ẹ̀ dábàá ko kó jẹ́ tó wẹ̀ ìfẹ́ yẹn wọ́n kàn aláàbí ń lo tó wẹ̀ bá yẹ pé rúfu fún pẹlẹpẹlẹ tí mo ibà ní déédéé náà ni kó bá pé ètò ìbò ní máa rí sí ni ò ní wọ ni ò ní tó ti yẹ kílẹ̀ kí wọ́n sọ fún wa ó túmọ̀ pé tọ́tẹ̀lì àti kú ọ̀láyé méjì tá a mú kú ọ̀láyé lò ajé gbogbo tá a dì wá rádaràda tá a ní gbà tá a láti torí ìjọ tá a bá kú ọ̀láyé àti ilé àtọmọ atọ́kọ̀ kò sí tẹ̀lé wa àdàbọ̀ kí wa bá. kàmá já àfihàn hadith sahih ó ní yẹ́sùn ni mẹ́yìí sàlẹ̀ fún un ó ní nǹkan mẹ́ta ni ó tẹ̀lé òkú bàbá ni ọmọ máa wa ni sí family house mẹ́ta náà ni wà á lùhù ara lè ló tẹ̀lé wà náà lùhù àwọn dúkìá rẹ̀ tó ní wọ́n gbé kí ni wọ́n gbé tẹ̀lé kan pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tọ́ba ayé bá lọ ájì àbí tí o bá ní ti ájì lójijì ọlọ́run ti dé lórí àkókò gbọ́dọ̀ wọ pátá. ìyẹn ni pé kí ni ó wọ̀ aṣọ méjì ó yẹ kó lóòrò pé ha wọ́n gba agbádá wọ́n gba wọ̀tẹ́nu wọ́n gba ṣòkòtò wọ́n gba bàǹtẹ́ kí ni wàá tún ní ọkà sọ méjì rẹ̀ ayé kó yẹ ká lọ ronú pé ha yóò báyìí lọ́kàn lórí ìyẹn ní pé wàlláhi lẹ́yìn sáwùlẹ̀ àkàdé ilé gbogbo bàlá máa ń rẹ rẹ orí pé kò sẹ́sì kan tó pọ̀ obìnrin lé tó tó bí islam ti pọ̀ obìnrin lé wàllá ẹ̀ ẹ̀yìn abọ́dé lọkùnrin lò méjì tí o bọ̀rọ̀ sí pátá tí o bọ̀rọ̀ sí òun mẹ́ àmọ́ obìnrin kò bá tọ́jú obìnrin òfin ló ṣe kíni tí obìnrin sáárà mi àní kó lọ sọ méjì sọ ti gbogbo tó bá lè wọ̀ tí òyìnbó òwò ìyẹn ni pé àgbà fún kílẹ̀ rẹ̀ pé wà ìdáhùn láti aláṣẹ o tí bá ń sọ̀kà lórí kẹ̀kẹ́ yẹtùlù àlà ìkìrọ̀ obìnrin islam lè à ìyẹn o wọ́n ń sìgá bẹ́ẹ̀ yóò bá polówó sí káàdì ní obìnrin kan tó bá òwò wà pé jáde ọba yóò bá gba ara mi rẹ̀ kó wọ̀ ẹnu ẹ̀rọ tóbìnrin yóò gba ara mi kò ní bojú rẹ̀ a sì lè ní kọ́ máa wọ glove ẹnu wọn bá nǹkan ṣoṣo nìyẹn torí kíni torí pé wọn fún nígbà láàyè torí pé alimara atu ẹwùrà torí pé obìnrin fẹ́ rí ẹ ọwọ́ ní ó fẹ́ jọ́sìn kí ni ìyàtọ̀ láàrin wa ọlọ́run ní ara ẹ̀yin ọkùnrin báyìí lẹ́ẹ̀dùn wọn ẹ̀yin obìnrin báyìí láti fẹ́ lórí ẹ̀yẹ orísun ọlọ́gbọ̀dọ̀ bá kú lórí sórí bóyì ẹjẹ́ àná mi rí pé israẹli ó máa ń yà wá lẹ́nu lọ́pọ̀lọpọ̀ gbà tá a bá ń sọ fún gbogbo ìbáǹkì ní ìjọsìn islam làbùdàlẹ́wù mímẹ́ sọ̀rọ̀tẹ́yìn àtàkùyẹ́ yìí. a kò káàdà mọ́mẹ́tẹ̀mú méjì tó máa fi gbàgbé lọ́wọ́ yẹn. alákọ̀ọ́kọ́ ni àlẹ́ class ìsàfọmọ́ sẹ́yìn fọlọ́ gbogbo ẹni bá fẹ́ lọ mọ́kà kó tètè mọ̀ láti ní pé ẹgbọ́ o tí èsì pé á jí àwọn èèyàn ni mo fẹ́ ṣe àbí mo fẹ́ ṣe tọba dẹ́dà. ìyẹn ni tó gbọdọ̀ pinnu lórí ẹ̀mí ẹ sọ fún ẹ pè wọ́n gbogbo ẹni bá wà mọ́kà sí ẹ pè ẹni fún ọmọdé ẹ sọ fún kó tètè gbàdúrà rẹ̀ ní kótó dídọ́ yẹn. ìyẹn lè ṣe ìyàníyàn ó lè ti bẹ̀rẹ̀ ìrìnàjò rẹ̀ ẹ̀gbọ́n kíláàsì mi sọ ní sallallahu alaihi wasallam min hadith lẹ́yìn àkọ́jọ́ àtọ̀yẹ́yì bisanada ani Umar radiyallahu anhu ó ní innamal a'malu binniyat ó ní wa innama likulli imri'in ma nawa gbogbo sọ́mọ nìyẹn bá dàgbà nìyẹn ló jẹ díẹ̀ ó ní ẹ ó ní fàmíńkà ìdìrà tù wú ila Allahi wa rasulihi

nínú òkú kìí bá ìsọ fún wa bọ́lá máa bí gbàjọ sí lọ́wọ́ yẹn ó ní kí ni mùtáàbà ẹ̀sìn ìsúnlẹ̀ kẹrìndínlọ́wọ́ gbogbo sábà ṣe ó gbọ́dọ̀ wà in accordance in the way and the practice and the sake of the holy prophet Muhammad sallallahu alayhi wa sallam these are the conditions of acceptance of what worship in Islam májàmú méjèèjì ṣe pàtàkì sẹ́yìn ọba mi ń ṣeré ni mo bá jẹ́ kó yí gbogbo alóòdù pátápátá ó yẹ ká gbogbo alálàájì ṣe ẹ̀wá o ń gbà ẹ̀

ìyẹn ti dé ìjọsìn yìí àyùkò yìí ó má forí rò jọsìn má rò pé ẹ tàbá fẹ́ ẹ àwa lè ṣe lẹ́lẹ́tìlì kọ́dìrì lọ́sàn-án ẹ ti ẹ àwa lè wá mi ẹ á ṣe bá ń kí Islam gbogbo sálára tí o ṣe láti o bá ti ṣe kí ni ṣe كما جاء بما حديث الصحيح الذي أخرجه مسلم في صحيحه عن عائشة رضي الله عنها حيث قال من عمل عملا ليس عليه أمرنا فهو a gbogbo tẹ́tẹ́ yóò bàtẹ́ kí ni ó ṣe yóò mójútó ẹ yóò wá béèrè pé ní mọ́kàtí ẹ̀dá kù sáà ṣe alápẹ̀rẹ̀ tábìlì tó ń sábà ojú kòkòrò wọn níbi ìjọsìn àìdá nílé àbí mẹ́kà wọ́n mọ pé sáà nẹ́bi ṣe ó yẹ ká béèrè lọ́wọ́ àwọn àwọn èèyàn wọ́n tún kí alọ́ wọn ní ẹgbẹ́ kò kùn ìdíwá mẹ́kà o tẹ́sí bí bá ti gùn jù wọ́n bá lọ́wọ́ rẹ̀ ó lè mú o wọ́n sọ fún wa eléyìí omi ò sọ̀rọ̀ kì í ṣe tó

àpèjúwe méjì tí mo fẹ́ fún wa látara pàdé méjì àkọ́kọ́ bàbá àtọ́mọ Abdullahi ọba Umar àti bàbá ọmọ Umar lọ́dún ìyọ̀nà bàbá méjèèjì. لما كان عمر يطوف حول البيت ويستقبل níjọ́ tó níjọ́ tí ń ilé Ọlọ́run níbi òkúta láwọn tó bá rọ̀yàn lọ́rùn wọn ò ní dẹ́dẹ́ wọ́n ní àmì ní àmì tí mo gbà wọ́n lọ kọ́kọ́ lọ́wọ́ sí àmọ́ má ṣe rẹ̀ léṣe mo pè ọ́ ni má ṣe rẹ̀ ẹ̀ka mi kò sí gbogbo wọ́n tún ṣe tàwáàfù wọ́n tún ṣe ní ẹ̀ ní tàwáàfù lókè tó bá rí bá ń wọ́n lè gbé ọ lórí kẹ̀kẹ́ tí wọ́n máa yí rẹ̀ tó rọrùn pé tó ti gbogbo ayé yẹ àwọn

èmi ò ní sàtìjánu tẹ ọlọ́mọ sọ̀rọ̀ wájú ọmọ nàìjíríà ọlọ́run àtàwọn ará yìí náà ó ní ìnáka ìwọ òkúta ni ọ. lọ́la àmì ìwà àìsùrọ̀ súnlọ wọ́ọ̀rì kọ̀bẹ̀tùkà máàlù kọ̀bìlùkà ń tó jẹ́ kíìsì rẹ tí ìbá jẹ́ pé mo rí bójú ọlọ́run rẹ ìwé rẹ ó ní ní látọ̀dú torí pé ọ̀lẹ́ nílá ọ̀sìn lórí ọ̀ láǹfààní àmọ́ kí ló fi ṣe

lamma wasala ilà nàìjíríà ńgbà ọba yẹ kan fọrọ wa ó wá tẹ̀ kunu làkúnú láì tìrì ó sì wà mírù hajj níjọ́ náà àwọn sàbẹ̀ rẹ̀ wá ya Abdullah sì mọ̀ pé mo sàbẹ̀ sí ìṣe nǹkan àti sáà nẹ́bí bá ti tó ń déwọ̀ ìfẹ́ ṣàtìjà mi fẹ́. wọ́n ní ìrẹ́ oṣù ayé lórí là ó ní ni yín gbọ́dọ̀ yí à ájì kẹmẹ́lẹ̀ rẹ̀ ẹ̀yọ̀ kan ó fẹ́ múra mẹ́rin fún múra mẹ́rin ó sì kẹ́ni ni asálẹ̀ tẹ̀ sàdí sá wà sáàbí á wà sáàbí lójú pé ni mo ṣe yìí ni ti wọn nàá wá sọ nígbà tí a tuntun tá ó ní tó dáàyè yìí ó ló ọmọ ní kí tó fi tẹ̀ ó ní kìkan tẹ́ǹbì nígbà yẹn ó tẹ̀ bẹ́ẹ̀ kò sí kìyẹn lónìí ni ó ní fa alùpùpù wù ó ní mo ṣe bẹ́ẹ̀ ètì àǹtí láti fi tẹ̀lé súnà òṣìṣẹ́ ọlọ́run ìyá ni àwòlá ìfọ́ ìṣe wàhálà púpọ̀ bẹ̀ wàhálà lónìí lè kàánú fún wa anábọ̀ Muhammad kí a sọ̀rọ̀ lọ́wọ́ fún wọn bá wọn. ó ní sàlásàtún àbísíyàwó Aisha ó ní látàtúndù rihal ilà ilà sàlásàtún mẹsàgì àkàdísì ẹ̀rọ ìlú mi. ó ní ẹ má ti jáde bẹ̀ ẹ má tìrábù lọ sí mọ́sálásí kẹ̀kẹ́ àyàtú mọ́sálásí mẹ́ta. mọ́sálásí wo ló ń sọ ó ní mẹsìdìdì mọ́sálásí ní tó wà Mẹ́dínà wà mẹ́sìdìdì haram àti mọ́sálásí wà Mẹ́kà wà mẹ́sìdìdì Aqsa àti mọ́sálásí wà Jerusalem ó mẹ́sìdìdì wà láàánú kí làwọn yẹn lọ sí ń kà láàánú. yẹn bẹ́ẹ̀ ká kí ni lọ Pakistan kí ni wọ́n lọ India tani bẹ́ẹ̀ al amara ha pàṣẹ ni ó sọ clearly àdìsù fẹ̀lì àdìsù lálàáfíà ó bẹ́ẹ̀ gbọ́dọ̀ lọ fi kẹ́ àlọ́ ń ṣèjọsìn àbálọ́ ń bẹ kẹ́kẹ́ wò ààrẹ àti mẹ́tíláṣí mẹ́tẹ̀ sáyẹn torí pé kí ni fi jìjì pé bá mọ́sálásí òun ọlọ́run dájú ṣe kó ló ti bá kò lórí ayé ó ní yóò ní láta one thousand tó lóore ju mọ́ṣáláṣí mi lọ. ìyẹn ní pépé àbá kírun ọ̀rọ̀ yẹn kan bí ìgbàgbọ́ kí one thousand ẹ̀rọ kò dáwà lójú bá lẹ́kí one thousand láti tó padà sọ́dọ̀ ọlọ́run àti ọlọ́run bá fẹ́ bẹ́ẹ̀. so agbọ́dọ̀ sojú kòkòrò eléyìí tó yára ẹsẹ eléyìí ní kékeré àti kékeré wa lọ àtàwọn tó wà lọ́rùn àwọn èèyàn lọ bí kẹ́kọ̀ọ́ ẹni tí òbí akọ̀ nílé rẹ̀ ọwọ́ agbẹ́sí ní òtẹ́ẹ̀lì mẹ́ẹ̀ẹ́dínlẹ́ ẹ̀ wàhálà ìṣẹ̀lú wa pọ̀ jù àná kí irun iná mọ́sálásí wà lẹ́gbẹ̀ẹ́ ilé wa sọ fún pé má sòwò rẹ̀ náà kó lọ bó kó lọ kí irun mọ́sálásí o wọn ò ní lọ́dọ́ tó wọlé bó ṣe kí ni kó fà kí ló lọ sí ní just ten days thirteen days tí ibà jẹ́ ọ̀sán fẹ́ fún wa làbá wa àmọ́ sọ fún wa àwọn prison board àmọ́ sọ fún wọn dá kásá wọn tí wọ́n ní mẹ́sìn sórí prison board yìí àwọn alálàájì tí wọ́n kó lọ bẹ́ẹ̀ lọ́lọ́ fọ́ọ̀tì days wàhálà ó dé torí kẹ́kọ́ lónìí ò dáa yes

iṣẹ́ tí wọ́n ṣe kọjá ẹjọ́ márùn-ún ìjọ mẹ́fà wáì sátidé kí ni wọ́n ṣe wọ́n wá kọ́ alálàájú wa sí mẹ́sìn náà wọ́n máa ẹ tètè pè wọ́n má fowó rẹ̀ ra nǹkan kí nǹkan o tọ́jú owó rẹ̀ wọ́n ní kó mẹ́ẹ̀ fi jẹun wọ́n bẹ̀rẹ̀ bí ní kó mẹ́ẹ̀ fi jẹun wọn ò sí ní olówó rẹ̀ mẹ́dínà mo sọ fún wa má béèrè bí tí wọ́n ti ń ṣe ní tó wọ́n tó ti wa torí bẹ́ẹ̀ lọ́ọ́ ti náwó rẹ̀ tán ntí gbọ́dọ̀ àwọn lọ ní pé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam adi àbáwọ̀ anáṣọ màmá lè fi ó ní sẹ́wọ̀n ọmọ pé Mẹdínà dáàrú lè ìlú tí ànábì ṣe lọ wà fún nẹ oúnjẹ ní sílẹ̀ ní táwọn ti gbogbo ẹ̀sìn tó fi gbé nìyẹn wàyí yẹ máa fún fatun bìṣùhàdá tí ò bá wáyé ó yẹ kí ìwé lọ ó ní kó kẹ́kẹ́ fáwọn ni tí wọ́n ti àwọn sàbí àtẹ́tí tí wọ́n òkè Uhud wà mbẹ níbi tí wọn si àwọn tó ṣubú lókè wà sí ìbádìrún ibẹ̀ lókè bádàrí wà mbẹ níbi ẹjọ ṣubú ọsẹ náà mbẹmbẹ wà sí ìmọ̀síbi kìbìlàfẹ́yìn wà sí ìmọ̀síbi Kúbà máa fún bí àwọn tó sọ ọmọ àwọn tó kú sójú ẹ wa bí ọba tẹ ẹ̀rọ rẹ ó ṣe kí ọkọ̀ rò pé ilẹ̀ tí ànábì ń bẹ lábẹ́ bẹ́ẹ̀ lára mi ò lè gbà wíkẹ́ mò ń wọ bàtà lórí ilẹ̀ lábẹ́ eléyìí tó wá lágbára jù bẹ́ẹ̀ bá wàhálà nàbì sálámà sí kó tó lọ àǹfààní tó wá wà fún akéèrè lọ kínní kó lọ sálámà sí ti ọlọ́run níbo ní nàìjíríà wọn o kàtàlá tún bẹ́ẹ̀ àmọ́ sọ fáwọn tẹ̀ níjó bọ́ bá a ti máa kó ni wọ́n máa ń sọ wa pé لأنه أحوج إلى الدعاء أكثر من حاجتنا إليه ó bùkátà sí wa ju bùkátà bá wà rò pé àbùkátà lọ́dọ̀ rẹ lọ. a adébẹ̀ kí o ṣe salamu alayka ya salamu alayka ya salamu alayka ya umar ló bá tán. gbogbo àdúrà tábà wa tọrọ kí lóde káṣe wọn ní dojúkọ wa wa anabuwa muhammed sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ hadith mu kàfọ́ alẹ́ kan ó ní bẹ́ẹ̀ ní bá yìí wọ́n fi yọrọ sí i ó ní láàrin ní bá yìí ni sí ní ọ́fíìsì bàbá wa ìmọ̀ mọ̀ mi ó ní kí ni rọ́ọ̀tọ̀ tún ní rìyà àlìjánná ó lábàbà kan bẹ́ẹ̀ bí àbàtà àlìjánná ni ìgbà mọ̀ sọ́là fi hà gbogbo ẹni bá kírun bẹ́ẹ̀ fi máa nàlẹ́ hadith kà ánáwó sọ́là fi rọ́ọ̀tọ̀ àlìjánná nígbà pé yẹn kírun ní àbàtà àlìjánná ni bẹ̀rẹ̀ àwọn èèyàn mọ̀ ó rìn káàkiri ni ó ní máa wọlé gíga nígbà tí ò abẹ́lọ́lọ́ àná lọ́sọ̀ àyọrísí ọlọ́run. àyọrísí ọlọ́run àyè ìbùkátà ká mójútó dáadáa a ti gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ bó o bá ṣe máa ń lọ ṣe ziyara tó fi ziyara nàìjíríà nìyẹn kò sí sẹ́rú múra kò sí àjì kẹ̀kẹ́ nínú ní nàìjíríà àtúntò yẹ kálára ju olóògbé pé kókó dájọ́ méjì yẹ torí time then torí cost of living ara afọ́jú náà lọ sí ẹja yìí ni wọ́n ìfẹ́ fara ni wọ́n àwọn ọmọ ìyá wa tí wọ́n kó wa lọ ni wọ́n kó nira báwo yẹn yes wọ́n provide gbogbo nǹkan a ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ni wọ́n tọ́ bá lálàájì tó òní fún ọ wọ́n tún lè tọ́wájú ọba nílà wọn. ẹ̀yẹ ń sọ ọlọ́run láì tó bá dáwọ́ ọba ní kàdá ó dá ẹ̀sùnkún bá kù tí ó bọ̀ lẹ́nu rẹ̀ ó yẹ kó sọ kí àní ẹgbẹ́ Pakistan àwọn fúnfún yẹn tí

tóun nìkan bá jí tí wọ́n bá gbé dìde yóò dìde lẹ́ni tó lọ sọ làbẹ́yì kẹlẹ́ ọmọ làbẹ́yì. ajẹ́pẹ́ àdàmọ̀ pé alálàájì tó kú sóbi mẹ́ká rẹ̀. so ìyẹn ni pé iṣẹ́ kẹta ìbòjú kéré ẹ̀yẹ ń sọ̀rọ̀ anábìwá Muhammad. oní khairu bi kọ́ ìlà ardi ó níbi tó lóore jù lórí ilẹ̀ ó níbo al-masajid. wà á fọ́nù à baytullahi al-haram ibi tó dáa jù tábùwà ò àtàkùn hmm, ah, sí táwọn èèyàn ṣe àmọ́ nẹ́bí sọ fún wa pé ọlọ́run ní má tọrọ àdúrà má sì pèlè ra rẹ má sì lọ pèlè yẹn àmọ́ má gbèrò aburú sí rẹ àwọn ẹni má gbèrò aburú sí wọn tí mọ̀ yẹn ó ní ẹ máa sọ mí náà yẹ ah, yóò rìn tí wọ́n ọkọ rẹ̀ tí mọ̀ torí ọba àyíwá lọ ṣe wàhálà.

ilá bìtẹ́kùwà wá ayájú pẹ̀lú pàyà ọlọ́run á ní sùúrù kẹ téèyàn ń nà téèyàn ń ọba yìí má tì padà ẹlẹ́ni nígbà tó ti rẹ̀ nínú ọjọ́ fún ní ìmọ̀ ọ̀ ìṣúra alálàájì nìyẹn òun fẹ́ lára ti gbọ́rọ̀ kọ́ ń lọ ti kí ò kò ní sọ bẹ́ẹ̀ bá lọ tó bá lọ látẹ̀mọ́ra ẹ si ṣe ní òsè sùúrù wọn tàṣẹ wúkọ́ sí yẹn lẹ́nu òun náà kọ́ ló fẹ́ wúkọ́ kọ̀ǹtíṣẹ̀ yẹn wọ́dà yẹn òun lójú fẹ́ wúkọ́ yẹn tó látẹ̀mọ́ra àìmọye kọ́ tó wúdí alẹ́ nínú tó ti yẹ kéèyàn látẹ̀mọ́ra ń tẹ́lẹ̀ nìyẹn bó Ala àtàrà ìfọwọ́ ní ìrọ̀rùn ká gba sahara ni wọ́n sọ̀rọ̀ ibi ti gba wọ́n wá nǹkan oṣù lẹ́bẹ̀rẹ̀ ó sí mẹ́kà láti wá láti wá ìmúra ìyẹn òbí ó má jà mi rẹ̀ ilá àná ntí òbí ṣe ní ṣe látẹ̀tù kò ní ṣe tàwáàfù ni wàlá kì í sọ́fù àlùkò làmọ̀ èèyàn fún gbogbo ló ṣe. eléyìí agbọ́dọ̀ gbogbo àwọn obìnrin wa ó sì ṣe pàtàkì kí wọ́n lọ mọ̀ dáadáa. àmọ́ adébẹ̀ bọ́ọ̀lù àti mọ́ bẹ̀rẹ̀ kàwá àmọ́ ń sọ fún wa gbogbo ọkùnrin tó bá gbé aṣọ ara mi rẹ̀ àmọ́ ń fẹ́ fún wa pé ó dáa pọ̀ kẹ́lí màlà bẹ́ńkà ẹlòmíì ò sí mọ́lì skul kò à kò dábò yẹ kí wọ́n gbọ́ lẹ́nu rẹ̀ bí ìgbà sẹ́yìn mẹ̀rún pè bọ́ọ̀lù ọ̀rọ̀ wa bèrè yóò mẹ̀rún pè mo sọ fún wa lọ́dún mi mélòó kan sẹ́yìn kù dírẹ́bà dírẹ́bà ó ń tì mí wọ́n á ní àtàlẹ́ àtàlẹ́ àtàlẹ́ àtàlẹ́

bẹ́ẹ̀ bá wà mọ̀ dáadáa tá a bá ti gbà sọ ara mi gbọ́dọ̀ ta mọ̀ nínú alẹ́ wí gbọ́dọ̀ náà àwọn sàdé sọ pé àwọn máa ń ọkùnrin ó sókè ó ó sókè àwọn ha àìsè lẹ́yìn ẹ máa wí ojú bọ̀rọ̀ wọ́n máa ń wọ̀ wá báyìí ni àwa náà kọ́ wọn ò kọ́ wa láti lé ni

tí àbáwá umar ọmọ àtọ́sọ wípé àdúrà kan wà bẹ́ẹ̀ ni ó bá tàwa kù nígbà ìgbàsí mọ̀ ẹ̀wí nù kí làdúrà yẹn. Rabbana atina wa fil akhirati hasana wa qina ó tó yẹ kéèyàn ti ayé ó máa gbà bẹ́ẹ̀ bá gbàdúrà gbígbà àdúrà ni bẹ lọ́hùn bẹ́ẹ̀ o ẹ jẹ́ kí wọ́n sí rẹ́lẹ̀ síwájú ọlọ́run pẹ̀lú ìsàfọ̀mọ́ wọn kí wọ́n tún bá lọ́dọ̀ ọlọ́run kọ́ lóun fara dẹ̀ wa àti fún orílẹ̀-èdè ayé náà lórí ọ̀rọ̀ náà pàdé sẹ́yìn orí ni maka tó bá dé aramu ọ̀sẹ̀ ọlọ́ tó bá dé aramu ọlọ́ ọba dẹ́dà kí lọ́nà àṣẹ́rìdì zẹ̀nzẹ̀nì omi mu omi zẹ̀nzẹ̀nì yẹn anáde ní azẹ̀nzẹ̀nì lílẹ̀ ṣu ìbẹ̀rẹ̀ omi zẹ̀nzẹ̀nì gbogbo ẹni bá mu gbogbo tó bá mu fún ní ọ̀dọ̀ kí ni ní ẹ̀jẹ̀ bóyá bá lórí pọ̀ ní ìfẹ̀yìn omi zẹ̀nzẹ̀nì àmọ́ kílẹ̀ mọ̀ kílẹ̀ rò kí ìdí ó tẹ̀lé gẹ́gẹ́ náà kò sígbàgbọ́ ń bẹ̀rẹ̀ Hmm, kò sí gbàgbọ́. abá sẹ́ẹ̀fù wa ní tìmùtìmù ọlọ́mọ́sàbà àtàlẹ́kùn kẹfún ọba àjíkárí wọn pé kí wọ́n lẹ́nu lórí dáadáa wọ́n láwọn ṣe hajj lọ́dún kan. gbàgbọ́ ń pọ̀ wọn láti Mẹdínà báyìí gbàgbọ́ wọn tàwọn sínú alámù ní kíkà wọn bẹ̀rẹ̀ tàwa àwọn òṣìṣẹ́ látàlẹ́ àná ó lé bí pọ̀ ṣe ha ọlọ́run mi wa káwọn èrò yìí kalẹ̀ Baba ni mo wá rántí wípé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní azẹmizẹmi lima ṣúri bẹ́ẹ̀ náà ni kò sí ta mu zẹmizẹmi fún tí ò rí bẹ́ẹ̀ bàbá ni mo kún ọ lọ bí zẹmizẹmi fún yẹ mu zẹmizẹmi ẹja máa lọ ó ní kò sẹ́ni pariwo ebi àwọn délé àwọn sùn káwọn tọrọ ti báwọn ti jẹun ìyẹn ni bẹ́ẹ̀ ẹ̀dá kòtò láti gbàgbọ́ wá sí wọ́n sọ́fọ̀ àwọn mọ́rùwà tábà parí sẹ́yìn káfíńtì tètè yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ tábà bẹ́ẹ̀ bí tàwa fún àwọn ọkùnrin ayé ìdíkálẹ̀ ẹlẹ́hùn èdè kọ̀ọ̀tún sọ́tìlé àmọ́ tá a bá ti parí tàwọn kíra ṣe á dàbò padà ẹ̀kọ́ ìgbọ̀dọ̀ yé wa á dàbò padà àwọn lábọ̀ àwọn apàtọ̀ máa láti ájì ájì ájì ẹ̀ má bínú díẹ̀ díẹ̀ mẹ́rin ó yé wa ó fẹ́ yé wa náà sọ́tìlé rárá ó yẹ ká mọ̀ ìgbà wo làá yà pálẹ̀ lẹ̀ ìgbà wo làá jẹ́ kí ni ìgbà wo làá dàbò gan sọ́tìlé báàgì náà ṣe ni báàgì ìgbàanú wa a lè so mara kọ̀ndíṣẹ̀ ló fẹ́ gbé yẹn so sọ́tìlé gbé yẹn ó lè bí rẹ̀ dáadáa mọ́ sí yẹn mọ́ nira mọ́ yẹn lára في بعض أمورات تصفى تمروى تصفى لا تفين لها في الكني في المقام إبراهيم صلى ركعتين هو لمدة قولة طبعا بجوك يجون في الحجة يوم لو يوم لو في منا والمجلس في منا من مشايع العرب هنا مدرسة محمد رسول الله يقول فيها الحديث البر لا يبلى والذنب لا يغوص لا والصم لا ينزع والذنب لا ينسى والديان لا يموت دائما ما شئت او كما قال اللهم اغفر لنا ذنوبنا واسرافنا في امرنا وثبت اقدامنا فانصرنا على القوم الكافرين اللهم تجاوز ọlọ́run ọlọ́run tàgbàjọ ìdùnnú fún ẹ tí wọn lọ mọ fi ìlara ní ọmọ táwọn aláàmọ ti fi náà wọlọrun dáwọn padà sí ilé ìsàlám wá sí àjùlẹ ní hajj mọtòlúwà wọn zábà mẹfọrọ wá fara dẹwà ló dé ìdìbò tí wọn darí orílẹ̀ èdè fún ọba àlejò ọba àràn wọn lọ́wọ́ lọ́wọ́ gbogbo tó ń yára ìdárí mọ́tàbà fún wọn kó mo yíra sọ̀rọ̀ àti kó mo yíra fún wọn lọ. الضوء Thank you.